ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ẹ̀ka ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tó fàdí kalẹ̀ sí nàìjíríà nílùú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run ní àkókò yìí mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wá sí àkókò ọ̀rọ̀ ìyè èyí tí mo gbàgbọ́ wípé ọlọ́run máa ti ń bá ẹnì kọ̀ọ̀kan wa pàdé nínú àwọn àìní wa nípa tẹ̀mí àti nípa ti ara lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa ó máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run lónìí yìí a ó kíyèsí àwọn ẹ̀kọ́ pàtàkì tí a gbọ́dọ̀ kọ́ àbí tí a lè rí kọ́ látinú ìgbé ayé Jeremáyà látinú ìgbé ayé Jeremáyà ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú láti lè máa kíyèsí àwọn ẹ̀kọ́ wọ̀nyí màá fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára bàbá àjíǹde àti ìyè àwa gbé yín ga a fi ọpẹ́ àti ògo àti ọlá fún ẹ̀yin ọlọ́run torí wípé ẹ dára sí wa ìyẹn ǹjẹ́ a gbà yín gbọ́ ọlọ́run ọ̀rọ̀ a gbà gbọ́ ọlọ́run tó ní gbogbo ọgbọ́n gbogbo òye àti gbogbo ìmọ̀ ọlọ́run tó wà níbi gbogbo wípé ní wákàtí ìkẹ́ bá wa pàdé bí a ti ṣe lọ sọ ọ̀rọ̀ yín àti bí a ti ṣe máa gbọ́ pẹ́ fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe ọ̀rọ̀ yín kẹsì jẹ́ káde alábùkún fún lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa ni mo gbàdúrà àmín gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan a máa kíyèsí àwọn ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ ayé tó lè fún wa ní èyè eh, látinú ìgbé ayé látinú ìgbé ayé Jeremiah eh, ẹ rí i pé Jeremiah ó jẹ́ wòlíì tí Ọlọ́run pè a ti ẹ̀ máa ń pè ní wòlíì ẹlẹ́kún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ wòlíì tí ọlọ́run pè láti lè láti lè jí iṣẹ́ tí kò tí kò fẹ́ tí tó le pọnranpọn láti jẹ́ ṣùgbọ́n ó sì gbọdọ̀ jẹ́ náà ni fún àwọn ènìyàn torí pé àwọn Yorùbá sọ wípé ẹni tó bá rún níṣẹ́ là ń bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tí a ó jẹ fún ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àwọn ọmọ tọ́lọ́run fẹ́ kó gbọ́ àwọn ọmọ ilé Júdà tọ́lọ́run fẹ́ kó gbọ́ iṣẹ́ yìí kò ń ṣe nǹkan tí ó tẹ́ wọn lọ́rùn wípé wọ́n á lọ sí oko ẹrú pé wọ́n á lọ sí wọ́n á lọ sí ẹ̀yìn odi pé wọ́n máa kó wọn lẹ́rú wọ́n á kó wọn lọ sí Bábílónì pé ìjọba ìjọba ìjọba ìjọba Babilonia ó máa borí wọn kì í ṣe nǹkan tó tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gbọ́ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ṣùgbọ́n nínú gbogbo ìròyìn búburú yẹn Ọlọ́run sì ní ìròyìn rere láti inú ẹ̀ ọlọ́run sì ní ìrètí fún àwọn èèyàn ẹ̀ ẹ̀ẹ́n gẹ́gẹ́ mo ṣe sọ ẹ rí i pé ìwé màá fẹ́ ká kíyèsí ìwé Jeremáyà ẹ jẹ́ ká ka ìwé Jeremáyà orí ìkọkàndínníọgbọ̀n ìwé Jeremáyà orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlá ìwé Jeremáyà orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlá ó ní nítorí èmi mọ èrò tí mo ní èrò tí mo rò sí yín li Olúwa wí àní èrò àlàáfíà kì í ṣe fún ibi àti láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí ẹ ké hallelujah. gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan bí Jeremiah ṣe lè yíṣẹ́ ní àkókò yẹn bẹ́ẹ̀ náà ni a ṣe lè ran ara wa létí ìpinnu àti àbá èrò Ọlọ́run tó dára fún ìgbé ayé gbogbo wa gẹ́gẹ́ bí Kristẹni gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó ṣì wà nínú ayé yìí inú ayé yìí la wà ẹ rí i pé ayé dẹ̀ kún fún ìṣúdúdú ìdàrúdàpọ̀ wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi pé èèyàn wà nínú ọgbà ẹ̀wọ̀n àbí inú ìkónilẹ́rú náà ló ṣe jẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹni tó ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbà láì ẹ rí i wípé a lè ìgbàgbọ́ wa a lè kọrin nínú ohunkóhun tí a lè máa là kọjá nínú ayé yìí ẹ rí i nínú ọlọ́run tí a kà yìí a lè rí àwọn ẹ̀kọ́ márùn-ún ńláńlá dìmú èyí tó jẹ́ pé a gbọ́dọ̀ fi sọ́wọ́ òsì wa kí a sì múlò fún ìgbé ayé wa láti lè gbégbé ayé aṣẹ́gun pàápàá nírú àkókò irú èyí tí a wà yìí àkọ́kọ́ ó ní wípé kí a gbàgbọ́ ká ní ìgbẹ́kẹ̀lé nínú ìpinnu àti àbá ọlọ́run fún ayé wa ẹsẹ̀ kọkànlá yẹn ó ń rán wa létí wípé ọlọ́run ní ètò tó dára láti ọ̀run wá fún ìgbé ayé ẹnìkankan ìwọ tí ò ń gbọ́ mi ọlọ́run ní ètò tó dára fún ayé ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbé ayé wa àti ohun tó ń yí wa ká wọ́n ní wọ́n kún fún ìpèníjà bẹ́ẹ̀ ni wọ́n kún fún àìdájú ìyẹn ni uncertainty pé àmọ́ ní tó tún kàn ní tó tún lè ṣẹlẹ̀ a ò mọ̀ ṣùgbọ́n nu gbogbo eléyìí mo fẹ́ ká mọ̀ yìí pé síbẹ̀ ọlọ́run ní ètò ètò dára fún ayé wa a sì gbọ́dọ̀ àáfàá wa a sì gbọ́dọ̀ ní ìgbìyàn a gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé láti lè gba ara wa ní ìyànjú àbí fúnra wa ní ìgboyà nínú ọgbọ́n ọlọ́run a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ọgbọ́n ọlọ́run ká sì gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé àkókò ti ọlọ́run tó ní fún ohun gbogbo fún ayé wa ẹ̀kẹ́ hallelujah ìwé ìwé ìwé òwe orí kẹta ẹsẹ̀ ìkarùn àti ìkẹfà òun ló ti fún wa ní ló fún wa ní ní ní àmọ̀ràn wípé ká gbẹ́kẹ̀ wa lé ọlọ́run pẹ̀lú gbogbo àyà wa kí a sì mọ̀ ní gbogbo ọ̀nà wa ká ṣe ìdámọ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà wa ẹ̀ pé òun yóò sì ṣe kí ni o òun yóò sì tọ́ wa ní ọ̀nà tààrà ìyẹn àkọ́kọ́ ní àǹtà gbọ́dọ̀ kíyèsí èkejì tí a gbọ́dọ̀ kíyèsí nínú ẹsẹ̀ ọlọ́run tá a kà yìí òun ni wípé a gbọ́dọ̀ lè ní ìrètí ní àkókò èyí tó jẹ́ pé ó le ní àkókò tó jẹ́ pé díjú tí àwọn eléyìnbó ń pè ní difficult times ẹ rí àkókò tí a wà yìí ó jẹ́ àkókò tó jẹ́ pé ó le pọnranpọn àti jẹ àti mu àti ná àti lò ó dàbí àkókò yìí ó jẹ́ àkókò yìí tó jẹ́ pé èèyàn ò fẹ́ mọ kí ni ibi tó tún kàn tó ń jẹ́ tẹ̀ máa jáde àbí tó ń ti máa ọ̀tá àná tó máa ti wá ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ń gbà wá ní ìyànjú wípé a gbọ́dọ̀ lè sinmi lé ìlérí ọlọ́run èyí tó lẹ́pọ̀ lè fún wa ní ìrètí ní àkókò wàhálà ní àkókò ibi a lè rọ̀ mọ́ ìgbẹ́kẹ̀lé àti ìgboyà nínú iṣẹ́ tí ọlọ́run tí tó ń ṣe nu ayé wa torí pé ọlọ́run sì ń ṣiṣẹ́ bíbélì sọ ìwé Jòhánù ó ní bàbá mi ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́run ń ṣe kì í ṣiṣẹ́ ìṣẹ̀dá mọ́ ṣùgbọ́n ó ṣe iṣẹ́ ìtọ́jú wa a dẹ̀ gbọ́dọ̀ lè gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tí ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ayé wa ẹ rí ìwé ìwé róòmù ìwé róòmù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹtàlá ẹ rí kẹgbọ́n nǹkan tí paul sọ ń bẹ̀ yẹn ó ní ǹjẹ́ kí ọlọ́run kí ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ òun àlàáfíà kún yín nígbà gbogbo kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́ so a lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́ pàápàá fún àkókò yìí tí a wà yìí a gbọ́dọ̀ gbàgbọ́ wípé a ó là á já àkókò yìí a ó là á já a gbọ́dọ̀ gbàgbọ́ nú agbára ọlọ́run láti lè mú wa là á já lórúkọ jésù kristi a rí ọlọ́run àkókò tó lé yìí kò ní gbé wa mì kò ní gbé wọ mì kò ní gbèdílé mi kò ní gbá àwọn ọmọ ẹ lọ kò ní gbéṣẹ́ ẹ lọ kò ní gbèdílé ẹ lọ lórúkọ Jésù ìkẹta tí a gbọ́dọ̀ lè rí lẹ́yìn ìrètí nínú nínú àwọn ìgbé àkókò tó le pọnranpọn yìí ìkẹta tó jẹ́ kọ́kọ́rọ́ tí a lè rí mú rí gbámú fún ìgbé ayé tó rẹwà ìgbé ayé aṣẹ́gun òun ni wípé a gbọ́dọ̀ lè so mọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a bá ń sọ nípa prosperity ìyẹn ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ló túmọ̀ sí pé ìpinnu àti àbọ̀ Ọlọ́run òun ni láti lè sọ wá di ọlọ́rọ̀ ọlọ́rọ̀ tá a wá ń sọ yìí kì í ṣe nípa wípé ká wá ohun ti ayé yìí bóyá ohun tá a máa jẹ ilé tá a lè gbé ọkọ̀ tá a lè rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní í ṣe pẹ̀lú eléyìí nìkan ṣùgbọ́n ó ń sọ nípa ìgbé ayé wa ní dídàgbàsókè nípa ìgbé ayé ẹ̀mí àti nípa lílóòrìn nínú ohun tí ọlọ́run fẹ́ ká jẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú àdúrà ẹ̀rí eléyìí tó máa sọ nípa ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ló ní í ṣe pẹ̀lú àwọn dídàgbàsókè nínú àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn bóyá níbi iṣẹ́ ni bóyá ní ọjà ni bóyá ní ilé ni bóyá ilé ìjọsìn ni ó ní í ṣe pẹ̀lú ìwà wa ní dídàgbàsókè láti máa dàgbà láti máa ní ìwà ti Kristi ìwà bíi ti Ọlọ́run àti bákan náà ó ní dídàgbàsókè nírírẹ̀ wà nídàgbàsókè nípa nínú ìgbé ayé ìgbàgbọ́ wa àti bí a ti ṣe ń rìn nínú ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run a máa rí àǹfààní àti ìmúṣẹ ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbé ayé wa mo gbàdúrà pé eléyìí yóò jẹ́ ìpinnu yóò jẹ́ yóò jẹ́ ẹ̀rí èmi àti ìwọ tó ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi ẹ̀kẹrin tí a lè rí tá lè rí gbámú òun ni wípé ìgbé ayé èyí tó yẹ pé ó kún fún ọjọ́ ọ̀la tó rẹwà ìgbé ayé tó yẹ pé ó kún fún ọjọ́ ọ̀la tó rẹwà purpose a, feel, a, a future filled with purpose ọjọ́ ọ̀la tó jẹ́ pé ó kún fún ìrètí tí a bá lè ní tá a bá lè ní òye tó kún ní wípé ọlọ́run ó ní ọjọ́ ọ̀la rere fún wa eléyìí gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ láti lè ṣe kíni o láti lè gbé ìgbé ayé ètò jẹ́ pé ó kún fún ó kún fún ìṣe tó kún fún ìrètí tó kún fún tó kún fún ìdí tó kún fún ìran ti ọlọ́run um eléyìí á sì wá jẹ́ ìpèníjà fún wa á jẹ́ ìpè fún wa láti lè lo àwọn ẹ̀bùn tí ọlọ́run fún wa láti lo àwọn tálẹ́ǹtì tí ọlọ́run fún wa fún ògo wọn ẹ lè kíyèsí ohun tí Paul sọ ní ìwé Éfésù orí kejì ìwé Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹwàá ẹ bíbélì wípé ó nítorí nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kíyàwó kí ó lè máa rìn nínú wọn eléyìí ló máa lè ràn wá lọ́wọ́ bàtà bá lè mọ̀ wípé ọjọ́ ọ̀la wa dára ọlọ́run fún wa ọjọ́ ọlọ́run ti pèsè ọjọ́ ọ̀la rere tó dára sílẹ̀ fún wa eléyìí lájẹ́ máa rán wa létí láti máa lè ṣe iṣẹ́ rere even lọ́wọ́lọ́wọ́ báyìí ní pàápàá níwọ̀n àkókò tá a wà yìí a ní fi iṣẹ́ rere sílẹ̀ torí pé ohun tó ń tà ń là kọjá àbí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè a ò ní lè kò ní lè gba iṣẹ́ rere kúrò ní ọwọ́ wa díẹ̀ ni pé a máa lè ní òye wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ ti dá wa láti lè ṣe iṣẹ́ rere ni a di kìrìsìtẹ́nì a di ọmọ ọlọ́run láti lè ṣe iṣẹ́ rere ni a ò gbọ́dọ̀ gbà kí ìṣẹ̀lẹ̀ ayé kó gba àánú kó gba iṣẹ́ rere kó gba iṣẹ́ ìsìn sí ọba wa ẹni tó gbà wá là kó gbà á lọ́wọ́ wa ohun karùn-ún èyí tó dẹ̀ jẹ́ èyí tó gbẹ̀yìn tí a lè rí nínú orin tá a lè rí nínú nínú ọ̀rọ̀ ọlọ́run ìwé Jeremáyà orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlá tí a kà yẹn òun ni wípé a lè ní sùúrù àti ìfàyàrán a lè jẹun tó ní sùúrù àti ìfàyàrán ẹ rí i pé ìwé Jeremáyà orí ìkọkàndínlọ́gbọ̀n tí a ti ń sọ nípa èyí a kọ́ láti inú ìṣẹ̀lẹ̀ èyí tí ó fi hàn àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wà ní ilẹ̀ àjòjì tí wọ́n wà ní oko ẹrú tí wọ́n wà ní ìlú bòmíì tí a kó wọn lọ tí wọ́n sì ń tí wọ́n sì gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ fi wọ́n gbọ́dọ̀ ní ìdàyàkọ ọjọ́ ọ̀la tó yẹ pé ó gùn ní ìrètí ọlọ́run púpọ̀ máa lo àádọ́rin ọdún ní ilẹ̀ náà ní ìlú bábílónì àkókò ọlọ́run yẹn òun ni wọ́n sì gbọ́dọ̀ dúró dè eléyìí sì wàá kọ́ èmi àti ìwọ tó ń gbọ́ mi yìí ní ẹ̀kọ́ ńlá pàtàkì kan òun náà ni wípé a gbọ́dọ̀ lè jẹun tó máa ní sùúrù àti ìfàyàrán nínú ìgbàgbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà lónìí tó jẹ́ ẹ̀kọ́ òdì tó jẹ́ pé kò fìdí múlẹ̀ nínú iṣẹ́ tí Ọlọ́run ń ṣe tí kò fìdí múlẹ̀ nínú ìrètí àti ìfàyàrán nínú ìgbàgbọ́ wa wọ́n rò pé ìgbàgbọ́ lè gba nǹkan tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí báyìí báyìí kò rí bẹ́ẹ̀ nígbà míì ìgbàgbọ́ wa gbọ́dọ̀ lè ní ìtumọ̀ ó gbọ́dọ̀ lè jẹ́ ìtumọ̀ fún wa ní ìrètí àti ìfàyàrán nínú nǹkan tí a bá ń là kọjá eléyìí ló máa jẹ́ ká lè mọ̀ wípé nítòótọ́ Ọlọ́run wa a mọ̀ wípé Ọlọ́run wa jẹ́ Ọlọ́run tí kì í purọ́ tí kì í ṣèké ọ̀rọ̀ wọn àti ìlérí wọn ó máa wá sí ìmúṣẹ á farahàn nínú èso àti èrí ní àkókò rẹ̀ tí Ọlọ́run ti gbé kalẹ̀ ni ìwọ tí ò ń gbọ́ mi níbi tí a dé yìí kí ni ohun tí o lè máa là kọjá kí ni nǹkan tó jẹ́ ìṣòro ẹ̀ kí ni nǹkan tí ó yí ẹ ká mo fẹ́ rọ̀ ẹ́ wípé o ní ìrètí pàápàá nínú Kristi Jésù ìwọ tí o bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà rẹ̀ o sì lè gbégbé ayé èyí tó kún fún ẹwà tó kún fún ògo tó kún fún ìdí tó kún fún àṣeyọrí ìdí ẹ̀ ni wípé Jésù Kristi òun lẹ́nu tó sọ̀rọ̀ tó sì lè tó sì lè gbẹ́kẹ̀lé o lè lé o lè gbégbé ayé ẹ bíbélì olórin kan ló kọ ó nítorí pé Jésù wà láàyè ó ní mo lè dojúkọ ọjọ́ ọ̀la mo fẹ́ kó mọ̀ yẹn pé o lè dojúkọ ọjọ́ ọ̀la tó dàbí pé oṣù dúdú yẹn o lè dojúkọ ọjọ́ ọ̀la agbára ti lè dojúkọ ó wà nínú kristi jésù ẹni tó ń gbé nínú rẹ bíbélì wípé ẹni tó ń gbé nínú yín ó ju ẹni tó ń gbé nínú ayé lọ ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí lónìí nìyẹn ní báyìí mo fẹ́ rọ̀ wá wípé ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run ẹ̀pẹ́ àtàgbára dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yìí tẹ̀ ti wa mo gbàdúrà pé ọ̀rọ̀ tá a ti gbọ́ lónìí ẹ fún wa ẹ jẹ́ kó fún wa kó sọ iye wa jí láti gbé ìgbé ayé èyí yẹ pé kún fún ẹwà àti ìrètí nínú ìrètí àti agbára ọ̀yìn ọlọ́run àdúgbò torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ògùn forúkọ yín ní ìjẹjọ ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ ẹ jẹ́ pàdé ní orúkọ jésù kristi olúwa wa àmín